Gracias. الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لأنك أتفهم نترى تسلاي فواتان nípa àwọn nǹkan tó lè fà á káfíńrí táàfì jẹni tó ní ìbàlẹ̀ ọkàn wọn á fẹ́ láti bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé fún wa nípa ìlànà anabi muhammed sallallahu alayhi wa sallam fi siyam pàǹtó jẹmọ́ ọ̀siyam ilé ìjọ ń túmọ̀ sí ààwẹ̀ kò sí tàbí ṣùgbọ́n pé n ta àgbàlérò pẹ̀lú ọ̀siyam nínú òfin ẹ̀sìn islam wọn náà ní báwo láti kóra wa níjànú tá a fi jìnnà sí àwọn afẹ́kùfẹ́ ọkàn wa ntí ń wo ẹ̀mí wa ntí ń wo ọkàn wa báwo la ṣe já lọ́mú kúrò nídìí ohun tí ẹ̀mí ti bá sábà báwo ni láti ṣe mú kí ẹ̀mí kó dúró dọ́gba nípa nǹkan tẹ̀mí máa fẹ́ tọkàn máa fẹ́ nítorí pé pẹ̀lú ṣíṣe bẹ́ẹ̀ láti lè bẹ̀rẹ̀ sí ní ṣe ìpalẹ̀mọ́ láti rí òpin oríire àti òpin ìdẹ̀ra àti pé téèyàn bá lè kóra rẹ̀ níjàánu kò lè rọrùn fúnru wọn wípé kí ìgbésí ayé wọn kọjá ètí ó mà kò sì lè rọrùn fún wọn wípé kí wọn ìdùnnú láéláé. tó bá rí ẹni tó bá ń pa tó ń gbẹ́ sì ń gbẹ́ á rí i pé ìfẹ́ táwọn èèyàn máa ń ní sílé ayé nígbà tó bá ń pa wọ́n ìfẹ́ tí wọ́n máa ń ní sílẹ̀ ayé nígbà tó gbẹ bá ń gbẹ wọ́n ó máa ń dínkù jọjọ nígbà tí bí bá sì ń pààyàn tó gbẹ ń gbẹ̀yàn èèyàn bẹ̀rẹ̀ sí ní rántí àwọn ẹni tó ṣe pé lójoojúmọ́ ayé tiwọn inú ebi ni wọ́n wà ní gbogbo ìgbà inú ìgbà ni wọ́n wà ilé àmú ẹ̀rántí àwọn al-fuqara àwọn aláìní ní tí bí bá sì ń pààyàn tó gbẹ ń gbẹ̀yàn ọ̀nà tí àṣetọ́ni máa gbà láti bàtìyàn jẹ́ yóò dì máa ṣetọ́ni torí kì í rọrùn fún àṣetán láti rí yàn gbèsè àfi nígbà tí yàn bá yó àfi nígbà tí yàn bá yó torí àgbà tí yàn bá yó tínú bá yó kẹrí ìgbà náà lèyàn máa wá kú káàkiri ẹni tí ó yó ẹ rí i pé wọn wá kú káàkiri báwọn ti ṣe yẹ ni wọn máa wá káàkiri torí ẹ ní ìgbà tí ebi bá sì ń pààyàn tó gbẹ bá ń gbẹ̀yàn agbára kágbára burúkú tí máa mú ni sẹlọ̀n tí máa mú ni wá àti dẹ́ṣẹ̀ tí máa múni wá àti takùtọ̀ lọ ó máa ń lẹ lára èèyàn ẹ rí i pé ẹnìkan kì í jalè àfi lẹ́yìn ìgbà tó bá jẹun tó bá yó bẹ́ẹ̀ sì ni ẹnìkan ò lè lọ́ọ́ ṣe zina nígbà tó fi pa àbí tó gbẹ́ngbẹ́ ní ìgbà tí gbogbo wọn bá yó kẹrí ìgbà náà ni wọ́n máa ń hùwà ọ̀daràn lópin ìgbà tí yẹn bá lè kóra rẹ̀ níjànú pẹ̀lú títẹ̀lé tọlọ́run látàrí ṣíṣe asiyam kò sí tàbí ṣùgbọ́n iléyà léyàn jìnnà tí àwọn pálapàla. Pala eléyà sì máa jẹ́ ìjánu tí àwọn olùpáyọ Ọlọ́run ọba wa yóò sì máa jẹun tí àwọn ẹni tó ṣe pé wọ́n ń jagun sójú ọ̀nà Ọlọ́run fi máa wá ààbò fúnra wọn àti pé ká ṣe sòyàn ó jẹ́ nǹkan tí àwọn ẹni tó ń tẹ̀lé tọ́lọ́run tí wọ́n ń tẹ̀lé tọ́lọ́run ní kọ̀kọ̀ àti ní gbangba àwọn tó súnmọ́ Ọlọ́run ọba tí wọ́n máa fi rí ẹ̀mí wọn tí wọ́n máa fi rí ẹ̀mí wọn torí de eléyìí ààwẹ̀ àbí ọ̀sán láàrin gbogbo ìjọsìn yòókù li Rabbil Alamin olúwa gbogbo àgbáńlá ayé lónìí o min bayni sa'iril a'mal yàtọ̀ sí àwọn sẹ́yìn òkúta ń ṣe yàtọ̀ sí àwọn sẹ́yìn òkúta ń ṣe gẹ́gẹ́ bí as-salat gẹ́gẹ́ bí az-zaka gẹ́gẹ́ bí al gbogbo eléyìí lil-abd amma as fa innahu lillahi azza wa òní àwẹ̀ nítorí pé ẹni tó ń ṣe as-siyam. kò ní ṣe nǹkankan àbí kó pa nǹkankan tì nínú fẹ́kùfẹ́ ọkàn rẹ̀ àbí kó pa nǹkankan tì nínú oúnjẹ tí ò ní jẹ àbí pa tì nínú omi tí ò ní mu illa min ajli àyàfi nítorí Allahu Rabbul Alamin tá à ń jọ́sìn fún torí tí ebi ń pààyàn kò ní jẹun kí ni ọ sọ pé nítorí ògbẹ́ngbẹ́yàn èèyàn mú torí kí ni torí kò sẹ́nìkan tí ó fi oúnjẹ sílẹ̀ nígbà tó fi ń pa ọ́ kò sì sẹ́nìkan tí ó fi omi mímu sílẹ̀ nígbà tó gbẹ́ngbẹ́ torí tí kálukú wa máa sọ ni pé mi ò fẹ́ para mi ìlófà ni mo fi ń jẹun mi ò sì fẹ́ hànra mi léèmà ìlófà ni mo fi mú mi nígbà tí òun gbẹ́ngbẹ́ mi èèyàn kì í fi ntẹ́mi rẹ̀ ń fẹ́ sílẹ̀ èèyàn kì í sì fi ntí ń dùn mọ́ sílẹ̀ illa ìhàrọ̀ lè mahabbatillahi wa mardatihi ìfẹ́ téèyàn ní sọ́lọ́run ọba lọ́lá lórí nǹkan téèyàn nífẹ̀ẹ́ séèyàn àyàfi téèyàn bá fún ìyọ́nú ọlọ́run téèyàn lé téèyàn bá fún lọ́lá lórí nǹkan tí ó ń dùn mọ́yàn téèyàn sì pa tìyẹn torí ẹ̀ wa huwa sirrun bayna al-abdi nǹkan àṣírí ni as jẹ́ láàrin Allahu Rabbul àti ọlọ́run ọba àti ẹ̀dá tọ́lọ́run nǹkan àṣírí ni láàrin ẹrú àti olúwa tó dá la yattali alayhi ẹnìkan kan ò lè rí àṣírí àyàfi Allahu Rabbul àṣírí ti ń bẹ láàrin ẹni tí ń gbààwẹ̀ àti allah rabbul alamin ti ń gbààwẹ̀ fún nǹkan àṣírí ni tó ṣe é pé ẹnìkan ò lè rí àyàfi ọlọ́run ọba rabbul alamin wal ibad qad yattali'una minhu ala tarki al-mufattirat adh-dhahira ntí àwa tá a jẹ́rú tó ṣe é pé àṣìyàm tá a lè rí òun náà ni pé àfi gbogbo tó lè bàwẹ̀ jẹ́ sílẹ̀ ntó hàn ipò máa ń ba ọ̀sọ́ọ̀mù jẹ́ gẹ́gẹ́ bí jíjẹ gẹ́gẹ́ bí mímu gẹ́gẹ́ bí súnmọ́yàwó ẹni gbogbo eléyìí á ipò hàn àṣe ṣùgbọ́n àwọn àṣírí tó wà nínú àìjẹ àìmu a ẹni yìí báyìí kò sí ẹni tó mà àyàfi ta ni Allahu Rabbul Alamin. torí délé báwo wá láti sọ pé ẹrú ó fi jíjẹ ó fi sílẹ̀ ọ̀pá mímu ọ̀pá tì àti súnmọ́yàwó àti lọ́mọkọ rẹ̀ tì láti sọ pé ó ṣe gbogbo ẹ̀ nítorí Allahu Rabbul Alamin. wọ́n lé lẹ́yìn nǹkan àṣírí ni tó ṣe pé kò lè yéèyàn allah Alamin nìkan ló mọ̀ wa dhalika eléyìí gangan ni pàápàá tá ń pè ní nínú ẹ̀sìn Islam nítorí pé wọ́n jẹun ebi sì ń pa ọ́ ò mú mi òǹgbẹ́ sì ń gbẹ ọ́ lọ rẹ nígbà tó ṣe pé ìyàwó rẹ mú ọ ṣùgbọ́n gbogbo nǹkan yóò lè sọ pé báyà nítorí pé òòrùn oúnjẹ tí ò bá sí àsọ̀hún torí pé tí ò bá róúnjẹ lọ́nà ẹ̀rọ tó bá fẹ́ lọ mú lọ́nà èlé ó ṣeéṣe kún ọ̀ràn lọ sọ̀rùn àpàpàǹdodo bẹ́ẹ̀ ni èèyàn olómi tó lè mu èèyàn á fẹ́ lọ jí kan mú lórí àtẹni tí ń ta pure water sẹ́mi pé bóyá nítorí omi five naira èèyàn lè bára rẹ̀ lálùkìyàmà wọ́n á sọ pé kí ló gbé ọ wá nísìnyí níta yìí wọ́n sọ ah òǹgbẹ́ni òǹgbẹ́ni mo sì ní kí n náwó mú pure water kan pé bàbá tiẹ̀ yá o mo lè padà sanwó ẹ̀ wọ́n bá kígbe olè nígbà wọn kígbe olè kálukú bá ra mu nígbà tí wọ́n sì ra mu òfin ilẹ̀ láàyè tó gbogbo eléyìí excuse tó ṣe é ṣe ni ó sì lè sọ pé ẹ obìnrin mú ẹ ṣùgbọ́n ẹ ìgbà tí ìyàwó rẹ ò sí nílé ńkọ́ tó gbà kámú àbò ní gbà kámú ọ gbà kámú ṣùgbọ́n ní ìṣe oúnjẹ ń bẹ́ ńlẹ̀ omi tó lè mú ń bẹ́ ńlẹ̀ ìyàwó rẹ náà sì wà nítòsí lakinnaka fil haqiqa ọ̀ jẹun ọ̀ mumi ó sì súnmọ́ ìyàwó rẹ̀ dájúdájú nǹkan àṣírí ńlá ni tó ṣe pé kò lè yá nìkan àyàfi ọlọ́run bá wa ẹlẹ́dàá wa tó ń máa ṣèrí tí ń bẹ nínú ṣíṣe bẹ́ẹ̀. dájúdájú asọ́m àwẹ̀ ó máa ń lapa púpọ̀ níbi àti sọ àwọn oríkèé wa àwọn oríkèé wa tó hàn yìí ẹni tó bá ń gbààwẹ̀ àwẹ̀ máa ń sọ àwẹ̀ tẹ̀sí tún rí ó ní agbára eléyìí tó ṣe pé kò ṣe é fojú rí eléyìí tó ṣe pé kò ṣe é fojú rí àti pé máa ń sọ̀yàn níbi àti ṣèbàjẹ́ eléyìí tó ṣe pé ó máa ń ṣe agbára láti gbàgbára lọ́wọ́ ẹ̀mí tẹ̀mí ètí lè tún ara ṣe àwọn bàjẹ́ tó ṣe pé máa bára bẹ̀mí jẹ́ àwẹ̀ máa tún yẹn ṣe nídìí rẹ̀ bákan náà àwọn nǹkan burúkú tí ò dáa tó wà lára wa tí èdè kéèyàn lálàáfíà bí ìdọ̀tí tó kún ara látàrí pé èèyàn ń gbàwẹ̀ àwẹ̀ máa ń tì jáde torí ẹ̀ fas-sawmu yahfazu ala al-qalbi wal àtàhà ó máa ń ṣọ́ àlàáfíà yóò sì máa ṣọ́ àlàáfíà àwọn oríkèé yòókù fún ara ẹni tó bá ń gbàwẹ̀ ọkàn rẹ̀ yóò lálàáfíà ẹ rí i pé àwọn ààrẹ wà tó ṣe pé tó bá ń ṣèyàn èèyàn ní láti lọ sọ́spẹ́tù wọ́n lọ ya àwòrán bọ́kàn rẹ̀ ti ṣe ń ṣiṣẹ́ ṣe iṣẹ́ ọkàn á máa dàrú lọ́pọ̀lọpọ̀ fáwọn ẹni tó ṣe pé wọn ò níjọ́ kan tá a fi gbáwẹ̀ nù gbèsè ayé wọn iṣẹ́ ọkàn sì máa létò púpọ̀ fáwọn ẹni tó ṣe pé àwọn máa ń gbáwẹ̀ yàtọ̀ sí àwẹ̀ Ramadan lẹ́ẹ̀kan láàrin wọn máa ń gbáwẹ̀ bí ẹni tó ń gba àwẹ̀ alhamis olùtìnẹ́yìn àlè bọ́kàn rẹ̀ ó sì máa ṣiṣẹ́ káfí wé ẹni tó ṣe pé kì àwọn àwẹ̀ yìí báyìí ìyẹn ni pé as-sawm ó máa ń ràn yàn lọ́wọ́ láti to iṣẹ́ ọkàn ó sì máa ń ràn yàn lọ́wọ́ láti to iṣẹ́ àwọn oríkèé wa nítorí pé tó máa ń bí ààrẹ jùláyé inú wa lọ́wọ́ inú tá à ń jẹunjẹ sí yùn gangan gangan ibẹ̀ ni ìyá àti bàbá rẹ̀ wà tí yẹn bá ti jẹ́ ni tí kò máa mo yó ó sì dájú pé kò ní ma àti pé ń lọ sí hospital tí bá ti jẹ́ kí gbogbo nǹkan jẹ́ jẹ́ jẹ́ jẹ́ jẹ́ náà ni ó dájú pé wọ́n dọ̀ ọmọ ní hospital torí ẹni tí wọ́n ń gbàwẹ̀ yóò la àlàáfíà láwọn oríkèé rẹ̀ bákan náà téèyàn bá sì ń gbàwẹ̀ gbogbo ní tí ìfẹ́kùfẹ́ ọkàn ti gbà kúrò lọ́dọ̀ èèyàn àwẹ̀ ó padà nítorí pé ẹni tó bá ń tẹ̀lé fẹ́kúfẹ́ ọkàn rẹ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà ìbẹ̀rù ọlọ́run ọba máa dínkù fún ẹ rí i pé ìfẹ́kúfẹ́ ọkàn rẹ̀ yóò máa fẹ́ kó máa wòwò kú wò yóò máa fẹ́ kó máa gbọ́gbọ́ púpọ̀ yóò sì máa fẹ́ kó máa sọ̀sọ́kùsọ̀ gbogbo èyí tó máa ń tìyàn lọ sídìí ìṣekúṣe ẹni tó bá ń gbá àwẹ̀ á rí i pé àwẹ̀ yóò kó níjànù kò ní gbọ́gbọ́ púpọ̀ kò ní wòwò kú wò kò sì ní sọ ìsọkúsọ̀ nítorí kò ní fẹ́ káyí pé àìjẹ àìmu àìsúnmọ́bìnrin òun gbogbo ẹ̀ wà padà parí sábẹ́ pé ọkàn fèbi para rẹ̀ lásán ni ọkàn fòǹgbẹ́gbẹ́ra rẹ̀ lásán ni kò sẹ́ni tí ń fẹ́ kọ̀rọ̀ wọn jẹ bẹ́ẹ̀ ìdí ni tó fi jẹ́ pé oníkálukú ọmọ sọ àwẹ̀ rẹ̀ ẹ̀rí kí bóun ṣe ń sọ̀rọ̀ lánàá nígbà tó gba àwẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ lọ ń sọ̀rọ̀ lónìí nígbà tó gba àwẹ̀ torí pẹ́rù ọmọ bọ̀ ọ́ kọ́mẹ́jẹ̀kọ́lá kó bá kan kó bọ́ ọkàn rìsọ́ọ̀tì sí zero nígbà tó bá sínú wípé kam min sa'imin laysa lahu min siyamihi illa al-ju' wal-'atash mélòó mélòó náà tó láwọn ń gbáwẹ̀ tí wọn ní ládàkan náà àwẹ̀ wọn ju kéne òǹgbẹ àti ebi lọ kò sẹ́ni tí ń fẹ́ kọ̀rọ̀ tó wọn já síbẹ̀ man lam yada' qawla az-zur wal-'amala bihi falaysa lillahi fi an yada'a ta'amahu wa sharabahu ẹnikẹ́ni tí ó bá fi ẹ̀rí èké sílẹ̀ àti ká máa fẹ̀rí èké séwà o ọlọ́wọ́n bọ̀ bùkátà kọ́ máa o bẹ́ẹ̀ ọlọ́wọ́n bọ̀ bùkátà kọ́ máa mu. wa alayhi ẹ̀rí pé ẹni tó bá ń ṣe tó bá ń gbá ẹ̀ tó ń ṣe sọ́hùn lọ́pọ̀lọpọ̀ gbà irú wọn máa ń sọ ara wọn kọjá sí sọ torí pé kò sẹ́ni tí ọ̀fẹ́ kọjá sí pé gbogbo wàhálà òun yẹn yọ padà já sí ebi lásán yọ padà já sí tó máa ń sọ̀sọ̀kúsọ tó ń ṣèṣekúṣe ìbẹ̀rù ọlọ́run ọba lọ́dọ̀ ọrú wọn ó ti ń jó dànù ó ti ń jó dànù nítorí pé àtọ́kùwa òun náà ni ìmùtẹ́sálù ẹ̀wámír òṣìṣẹ́nàbù náwáhí káma ṣe ń tọ́lọ̀ fi pa á láṣẹ ká sí tọkọ̀ fún wa ni wọ́n ń pè ní payọ̀ ọlọ́run torí ẹ̀ ìgbà tí èèyàn bá ti sọ ìjánu sílẹ̀ fún ìfẹ́kúfẹ́ ọkàn rẹ̀ èèyàn máa jìnnà sí payọ̀ ọlọ́run ọba lọ́pọ̀lọpọ̀ but by the time tó bá bẹ̀rẹ̀ sí ní gbààwẹ̀ tó ń gbààwẹ̀ tó ń gbààwẹ̀ tó ń gbààwẹ̀ wọ́n máa rí i pé an-nafs máa fẹ́ máa ṣe bí ẹranko ẹ̀mí máa ṣe bí ẹranko ẹ̀mí máa ṣe bí ẹranko lára rẹ̀ yọ̀ máa lẹ̀ yọ̀ máa lẹ̀ yọ̀ máa lẹ̀ yọ̀ máa lẹ̀ ẹ̀mí máa gbìyànjú láti ṣẹṣẹ mi rúta àwọn màláíkà máa ṣe ńtọ́lọ̀ fẹ́ máa jìnnà sí ńtọ́lọ̀ fẹ́ máa ṣe ńtọ́lọ̀ fẹ́ máa jìnnà sí ńtọ́ yọ pọ̀ lára rẹ̀ sẹlẹ̀ ń bẹ náà ni tó wà fáwẹ̀ ìdí inú táwọn Ànábì sallallahu alaihi wasallam sọ pé yā ma'shara ash-shabab man istata'a minkumul bā'ata falyatazawwaj فإنه أغض للبصر وأحسن للفرج فمن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء النبي صلى الله عليه وسلم ní ẹ̀yin ọ̀dọ́ ẹnikẹ́ni nínú yín tó bá ní ìkápá o láti lè bóbìnrin lò tó sì lè gbé ẹrù ẹ̀ bá àná ìdègbèdì rẹ̀ ń kan le lásán ìdí rẹ̀ le ó sì lè gbé ẹrù ẹ̀. so anabi sallallahu alaihi wasallam ní fẹ́ yàwó because by the time tó bá fẹ́ yàwó tọrọ rẹ bá rí bẹ́ẹ̀ ìyàwó tó bá fẹ́ yóò mú kí ojú rẹ kọ́rọ̀ ojú rẹ ti máa ràn kankan kan ojú ọlọ́ọ̀lẹ̀ onímọ̀ wòwò kọ́ máa rírì kúrì ẹ̀ríkítẹ́ mẹ́wàá bá ń lọ lọ́nà táwọn méjì péré nínú yóò sì jẹ́ kó àwọn ti níyàwó ẹ rí i pé tí èèyàn mẹ́jọ yòókù ń rí èèyàn méjì yẹn ò ní rí because àwọn èèyàn mẹ́jẹ̀ẹ̀jọ ohun táwọn máa discuss ni pé òtún rélé òtún rélé òtún rélé àwọn ọmọ tí a'udhu billahi minash shaitani rrajim la ilaha illallah. ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí ò níyàwó tí ò ní bẹ̀rù ọlọ́run gan wọ́n mọ̀ pé kí ni ṣètọ́nù rọ́jìm nísìn. so nítorí pé ẹni tí ò bá ti jẹ́ ni tí ó níyàwó ojú rẹ̀ rẹ́dì fáti máa wò kú etí rẹ̀ sì láti so ìdí rẹ̀ sì lè ma lè lékúlè láti fẹ́ ṣèṣekúṣe tòdínú tánà bisalòlá àṣàlá tó bá ti fẹ́ yàwó ojú rẹ̀ ọlọ́ọ̀lẹ̀ abẹ́ rẹ̀ ńkọ́ yóò sì di ti ó ṣe kó ń ó ṣòro ó zina. àyàfà àwọn tí ò ìdí inú tí sẹ́rí Islam sọ pé kì lásán sọ wọn lóko ni kí ni tó ń wá. àmẹ́ni tó ṣe pé òun tiẹ̀ kò níyàwó ọkàn lè bóbìnrin lóní kò lè gbẹ́rù ẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ní kó máa gbà wẹ̀ torí pé àwẹ̀ yóò máa òyìnjẹ́ àwọn olùmọ̀sọ ikú ọ̀dà bí gbà tó ṣe pé wọ́n tẹ̀ lọ́dà nítorí wọn ti tẹ̀ lọ́dà ìwọ̀nba lórí rẹ̀ ọmọ gbóná ọmọ ọ̀húnṣẹ́ yẹn kí tí wọn ti ń gbáwẹ̀ lórí pé ọ̀rọ̀ ni tẹ́lẹ̀ jẹ́ inú àǹfààní tí ń bẹ fún àwẹ̀ torí délé ó ń bẹ nínú nǹkan tó máa ń ràn yàn lọ́wọ́ jù láti di ẹni tí ó nípa ẹ̀ ọlọ́ọ̀ tí wọn bá fẹ́ nípa ayọ̀ Ọlọ́run àwẹ̀ ní kọ́ máa gbà ẹ̀kọ́ ńlá lélẹ́yìí o ẹ̀kọ́ ńlá gidigidi gbáà ní ọ̀pọ̀lọpọ̀ láwọn àwùjọ wa ó ṣeé ṣe kára àwọn èèyàn tí wọn gbọ́rọ̀ tó ṣe pé pálapàla ni wọ́n ń ṣe wọ́n máa mú wọn lórí mú wọn lọ́rùn láti ṣètò Ọlọ́run yóò máa ṣe páńlé yóò máa ṣe pátá ẹ wàá máa wò pé kí la lè ṣe fún o ọ̀nà wo la lè gbọ́rọ̀ rẹ̀ gbà o nígbà mi wọn ni kò jáde pẹ̀lú àwọn tẹ̀blé kò jáde tó bá ti ṣe jáde yọ ọ̀rọ̀ tí wọ́n máa ń ṣe wọ́n bẹ̀ láti sọ pé tó bá ti lọ wàá rọ̀ so mọ̀rùkẹ́ yìí náà ti rí ansa ń dáàsì fún ọmọ tó lé ní ìsì ẹ ti rí ansa ń dáàsì fún ẹni tó lé wọ́n ní ọ̀sọ́ọ̀mù akbaru làwọn ní alẹ́ taqwa àwẹ̀ gbígbà òun ni aranilọ́wọ́ tó ga jù láti lè payọ̀ lọ irú ẹni tí ègbọ́rọ̀ ti ń ṣe pàǹlẹ̀ o àwọn àṣẹ lójú kòkòrò kọ́ máa ṣe kí ni kọ́ máa gba àwẹ̀ àwẹ̀ ẹjọ́ alẹ́sìnẹ́yìn àwẹ̀ ẹjọ́ alhamis a sì tún ṣe lójú kòkòrò kọ́ gba àwẹ̀ àwẹ̀ ẹjọ́ kẹtàlá ẹjọ́ kẹńlá ẹjọ́ kẹẹ̀ẹ́dógún oṣù oṣù Islam ẹ̀yẹn dán wò bẹ́ẹ̀ oṣù mẹ́fà kẹ́wọ́n tó máa ṣẹlẹ̀ pẹ̀lú ògo ọlọ́run pẹ̀lú ògo ọlọ́run yóò déyìn oríṣi mi tó dáa so eléyàn ni training tó yẹ sẹ́rí àwọn tí wọ́n mú jáde lọ at the end of the day tó bá tún padà dé wọ́n ní tó bá ti ṣe tó ọ̀sẹ̀ kankan yóò tún padà sí ti ṣe tẹ́lẹ̀ so training wo wọ́n fún bẹ́ẹ̀ tẹ́lẹ̀ náà so ṣùgbọ́n tó lè mú káwọn èèyàn kún ó dúró déédéé òun náà làwẹ̀ ó máa ń ràn yàn lọ láti payọ̀ lọ ẹ̀yin náà sì ti máa sábàbí tọ́fà tí ìbá ṣe kọ́ lọ́wọ́ ọba tó ní má jẹ má mu má sùn mọ́yàwó rẹ̀ kó o fi ṣe sọ́wọ́ wàlá ìkọ̀rọ̀ wọ́lọ̀ ìkọ̀rọ̀ ìdínú tó fi jẹ́ pé ńgbà tí gbogbo wa tá à ṣe sọ́wọ́ Ramadan ó máa ń rọrùn by the time tí wọ́n bá sọ pé òkè mo fẹ́ gba alhamis tí ń bọ̀ yìí mo sì fẹ́ gba alitinayin tí ń bọ̀ yìí ó rí i pé ńgbà mi yóò gbó ọkọjá be careful yóò dàbí ìgbà tó tiẹ̀ ṣe sọ́wọ́ mọ̀rí láyé rẹ̀ so nígbà tí èèyàn bá wá sí ń tírénì ara rẹ̀ tí ń ṣe bẹ́ẹ̀ nítorí pé kò ní fẹ́ ipe at the end of the day kọjá pé òun ò ní gba aládàá kankan nídìí àìjẹ àìmu àìsúnmọ́yàwó òun tí èsì pé òun sì fẹ́ yàwó yóò fẹ́ láti ní ládàá kan torí ẹ̀ yóò máa sọ ọ̀rọ̀ sọ yóò máa sọ ìwà hù yóò máa sọ ọ̀rọ̀ gbọ́ yóò máa sọ̀ràn wò tó gbogbo eléyìí náà kí á ní ìtumọ̀ rẹ̀ taqwallah ìpáyọ̀ ọlọ́nu nítorí pé imtithalul awamir wajtinabun nawahi kó máa ṣe tí Allah Rabbul Alamin tó fi pọ́ láṣẹ kó sì máa jìnnà sí tó ní kó máa ṣe thumma innaka tasumu wa la tusalli òun ṣe sọ́ọ̀mù ọ̀ ẹ̀ ṣe sọ̀lẹ́ sẹ́mi kó náà máa wò pé ah, kí ló ń ṣe gánà rí sẹ́mi kó lẹ́kọ̀ọ́kọ́ máa rí ní kíni masjid limada anta al-yawma fil masjid mubakkira onílé anni sa'im kí ló dé lóbi tètè dé masjid lónìí òkè torí pé mò ń gbà ọ mò ń ṣe sọ́ọ̀mù ẹ̀rí díẹ̀díẹ̀ yóò إن سورة البقرة آية 185 يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أيها الواقود دودو أسي الصيام أسي لنا لوري كيف أسي لنا لوري أن تسواجي كالي بقى جاني تو ما بايولو كالي بقى ما كالي بقى جاني تو ما بايولو níbí báyìí àyà yìí fi hàn wá pé àwọn alladhina amanu lọ́lọ́wọ́ bàbá wí dunal kuffar àwọn kuffar ọlọ́wọ́ pa wọn láṣẹ pé kí wọ́n ṣe sọ́ọ̀mù torí pé yáyọ alladhina amanu ni wọ́n sọ ń bẹ. ṣùgbọ́n lọ́wọ́ sọ pé kama kutiba ala alladhina min qablikum man hum alladhina min qablina ay almu'minuna mimman qablana àwọn olùgbàgbọ́ òdodo tó ti síwájú wa tó síwájú àwa mùsùlùmí lọ́lọ́run ولذلك يقول ربنا يا أيها الذين آمنوا لكن هل الكفار مخاطبون بفروع الشريعة كما هم مكلفون بأصولها ǹjẹ́ àwọn kẹfẹ́rí yẹn sọ́lọ́ ń pa àwọn náà láṣẹ pé gbogbo àwọn nǹkan tí ó ń tó ń bẹ lábẹ́ fundamental principles of Islam tí wọ́n ní káwọn máa ṣe bí sọ́láàtì tí wọ́n ní káwọn máa ṣe bí zakat tọ́ni ká máa ṣe bíi suyam tọ́ni ká máa ṣe bíi hajj tọ́ni ká máa ṣe bíi bíi jihad tọ́ni ká máa ṣe bíi al-amru bil ma'ruf wan-nahyi 'anil munkar tọ́ni ká máa ṣe bíi ká sòdodo tọ́ni ká máa ṣe bíi amánà tọ́ni ká máa ṣe bíi ká ara wa àti gbogbo nǹkan yẹn táwọn kèfèrí tí èsè mùsùlùmí náà sọlọ ń pa àwọn náà láṣẹ fún ọmọ àwọn nǹkan yìí. kò sí ìyapa lórí pé Ọlọ́run bá pa gbogbo يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون gbogbo akpátákpátá lè léyìn ẹ̀bá wí làákín ẹni tí ìwà gbà tí ò gbọ́ lọ́wọ́ bá gbọ́ òun náà fúnra ara rẹ̀ wọ́n ṣe sọ̀lẹ́ à ẹni tí ò gba allah rabbul alamin náà gbọ́ ó ń ṣe siyam ó ń ṣe zakia ó ń ṣe hajj kí lẹ́pẹ́ ṣe ṣe ń gbára gbóná ni ń ṣàṣedànù ni àbí ń silọ́n ń sàṣedànù nìyẹn ó sì ń gbára gbóná wàlẹ́kìn gẹ́gẹ́ bí tí wọ́n ń ṣe yẹn tí ọ̀gbọ́n bá gbọ́ kó tó di kó ṣe nítorí pé kò ní condition tó lè jẹ́ kí nǹkan yẹn jẹ́ àtẹ́wọ́gbà ni ló jẹ́ kó jẹ́ pé ìgbára gbóná ìsàṣedànù ní nǹkan ti ń ṣe ṣùgbọ́n lábẹ́ òfin ọlọ́run wọ́n ní àwọn kèfèrí náà o ọlọ́run tún pa àwọn náà láṣẹ kó wọ́n ṣe gbogbo ń dáwà náà ń ṣeun gbogbo ń tàǹṣe náà lọ́lọ́run fi pa àwọn náà láṣẹ lọ́lọ́run pa àwọn láṣẹ kó wọ́n ṣe sọ́lá kó wọ́n ṣe siyam kó wọ́n yọ zakiya kó wọ́n ṣe hajj kó wọ́n ṣe jihad amru bil ma'ruf wa nahyi anil munkar gbogbo ń tó wà islam náà lọ́lọ́run fi pa àwọn láṣẹ ṣùgbọ́n tí wọ́n bá ṣe ọlọ́run nígbà tí wọ́n bá ti gba islam tẹ́lá ti gba islam èyí tí wọn ò ṣe tẹ́lẹ̀ àní ni kí wọ́n san padà kí á láǹfààní rẹ̀ àǹfààní rẹ̀ ni pé wọ́n jìyà lórí àìgbọ́ lọ́wọ́n bá gbọ́ wọ́n tún jìyà lórí àìsẹ̀ǹtì ìgbàgbọ́ òdodo máa mú ní í ṣe ìyà wọn di púpọ̀ àbí òdi púpọ̀ yu'addabuna 'ala al-usul kama yu'addabuna 'ala al-furu' ọlọ́wọ́n bó fi àjẹ wọn lórí pé wọn ò gbàgbọ́ yóò tún fi àjẹ wọn lórí pé máa sọ́lú ولا زكوا ولا صاموا ولا حجوا ولا ولا ولا ولا ولا lórí pé wọn ò ṣe gbogbo dẹ́yìn mùsùlùmí ṣe wọ́n tún jìyà rẹ̀ ìyà dé púpọ̀ lórí pé ọlọ́ni ma salakakum fi saqar qalu lam naku minal musallin wa lam naku nut'imul miskin wa kunna nakhudu ma'al kha'idin tó láwọn ni wọ́n ń bá tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alqiyama ní ìgbà tó máa kó wọn dà sínú náà sakar pé má salakakum fi sakar kí ló mú ìwà náà sakar wọn sọ pé lam naku minal musallin torí pé àjọ kan náà tó ṣe sọ̀láàtì láàyè ni walam naku nut'imul miskin àtijọ́ kan náà ni tí ń fáláì ní ló ń jẹjẹ wa kunna nakhudu ma'al kha'idin àwọn náà máa ń fẹnu wa pẹ̀lú àwọn tí ń fẹnu wa rọ títí tí kò fi dé sẹ́ńtì ọ̀sán wọn di ronan torí ẹ̀ eléyìí fi hàn wá pé àwọn kèfèrí wọ́n jìyà lórí pé wọn ò gbọ́ lọ́n gbọ́ wọ́n sì tún jìyà lórí pé wọn ò ṣiṣẹ́ ìgbàgbọ́ òdodo ìjẹ́tẹ́lẹ̀ ìbáyé wa á rí i pé kòǹgẹ́ tó lọ́wọ́ bá fi wá sí tá a jẹ́ mùsùlùmí yẹn kì í ṣe kòǹgẹ́ kékeré o ọ̀ràn yẹn ló sì jẹ́ lórí wa ká mójútó ọ̀sìyàn ọlọ́wọ́ bá ṣe lẹ́sìn nítorí pé tá a máa ń ṣe àní payọ lọ ó sì ti hàn sí kálukú wa ní ìsìn bẹ́ẹ̀ni tí ń ṣe suyam yóò máa ṣe ntọ́lọ̀ nfẹ́ yóò sì máa jìnnà sí ntọ́lọ̀ wọn bọ̀ fẹ́. abdullahi ibn umar radiyallahu anhuma ọwọ́ ọ̀nà mọ́sálásí ọwọ́ ọba tí àwọn èèyàn ń ṣe sọ́lá ọba tí àwọn èèyàn ń ṣe sọ́lá ó ní abshiru laysa fikum min ahadin yasluku an ìró dùnú ni o kò sẹ́nìkan nu yín tí wọ́n wọ̀ náà ẹ̀yin tẹ̀ ń ṣe sọ̀láàtì wọ́n ní bọ́lá ti rí wọ́n ní sọ́bọ́lá sọ pé ma salakakum fi saqar qalu lam naku minal musallin kí ló sọ yín dèrò náà wọ́n ní nítorí kó àjọ kan nu ẹ̀yin ń ṣe sọ̀lá kí wọ́n lẹ́yìn ṣe gbogbo gbà yìí àsọ̀lá torí rẹ̀ nìkan nu yóò ní wọ̀ náà tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé alwiqaya ẹlẹtìzámù sọlẹ ààbò tó péye tí sọni níbi àti wọná kò síbi ká mójútó asọlẹ asọlẹ tó sọlẹ innahu man dayya'aha fahuwa lima siwaha ọdìyà bẹ́ẹ̀ ni Umar radiyallahu anhu lọsọkẹ mójútó sọlẹ mójútó sọlẹ nítorí pé gbogbo ẹni tó bá ti fi sọlá tó ráre gbogbo nǹkan mi tó sí sọlá tó ní Islam yóò fi ráre lórí abdullahi bin abbas radiyallahu anhuma onígbà tí wọ́n sá aṣíwájú wa umar bin khattab tí wọ́n sá lọ́gbẹ́ abu lu'lu almajusi nígbà tó sá lọ́gbẹ́ tẹ́jẹ̀ sáńdà tẹ́jẹ̀ sáńdà tẹ́jẹ̀ sáńdà tí umar dákú lọ gbanagana ó lé mi àtàwọn èèyàn kan làjọ àǹdù umar àti lọ fẹ̀yìn rẹ̀ lílẹ̀ nbìkan wá jókòó tì umar sá dákú lọ gbanagana. kò sí bá a ṣe ṣe kò rúra wa ń bà wá kó má pé Umar radiyallahu anhu ti sàláìsì lẹ́nìkan á sọ a lè rí Umar tají o àyàfi àyàfi kí ni tẹ́ bá sọ fún pápá kò sọ láti tuntun subhanallah ẹ o èèyàn tó jẹ́ pé ipò tó wà ó wà rìsíkì ó wà yóò jì bẹ́ẹ̀ ni wọ́n ti sọ wọ́n ní as-salata ya amiral mu'minin sọláàtù máa ti tó ìwàsíwájú àwọn mọ́mìnì Umar ti tajílẹ̀ kan náà ó ní ah sípà kókó sọláàtù tó wọn ló ti tó ó ní bẹ́ẹ̀ ni la hadda fil islam liman taraka as-salah sẹ́nìkan tí ó rèrè kan jẹ lábẹ́ islam yìí pa sọláàtù tì í péjọ yọ tó ń tanra rẹ jẹ ìwọ tó ń pè njojúmọ́ kíkọ wá sí sọlá hayya ala sọlá yóò sì kọtí ọgùn sí hayya ala sọlá yóò kọtí ikún sí hayya ala sọlá ó fi ti pàlàbà rẹ gbọ́dọ̀ tí wàá fẹ́ jèrè náà wàá sọ̀rọ̀ wàá sọ pé mùsùlùmí ni wọn náà mùsùlùmí irú èwo bastard ni wọn èyí ṣe mùsùlùmí. lórí pé tó wàá jẹ́ mùsùlùmí ó gbọ́dọ̀ máa ṣe sọlá àbẹ́ ẹ̀gbọ́n nǹkan tó lọ́n sọ ni ma salakakum fi saqar qalu lam naku minal musallin wọ́n nítorí pé àwọn èsì sọlá ìwé wa ṣe sọlá tó sì fẹ́ wà lìjánà tó lè rọrùn kò lè rọrùn o àfi tó bá pé ọfẹ́ wọlé àwọn ẹni tó tanra wọn jẹ ẹsùn káwọn tó tanra wọn jẹ ń bò wọn wọ iná nìyẹn kó lọ sànù wa. sọ̀rọ̀ yá ayyuhal ladina amanu kutiba alaykumus siyam kama kutiba alal ladina min qablikum la'allakum tattaqun. tó níbí báyìí àwọn olùmọ̀ á sọ pé as-sawmu akbarul ọ̀sọ́hún wọ́n jẹ́ olùrànilọ́wọ́ àgbà lórí àti lè máa páyọ̀ lọ ẹ̀yin náà sì máa sọ láàrin ara yín àwọn tó lọ́wọ́ bá bá ṣe ń rọrùn fún tí wọ́n mójútó kí wọ́n máa tí wọ́n mójútó kí wọ́n máa wọn náà máa rí nínú rẹ lágbájá àárín lágbájá nǹkan ò kọjá ń bá náà ti máa rí lára tòtẹ́ bá wádìí ẹ̀ rí pé bọ́yá ó máa ń ṣe gbígba gbígba sọ́ọ̀n ní yawmul ithnain àbí yawmul khamis ẹ̀ rí pé yàtọ̀ wà náà ni ọ̀là kẹ́ńtó ṣe pé ojoojúmọ́ náà ni kásá máa dà sọ́ọ̀n ẹ̀ rí pé torí pé tí oúnjẹ bá ti ń lọ lára pọ̀ jù àṣetọ́ ni máa ń ṣe kí ni ó máa ń ráyè lára èèyàn pọ̀ jù ṣe eléyìí jẹba anabi sallallahu alayhi wa sallam ó sọ nínú hadith àti muslim tí wọ́n jọ gbé jáde láti ọ̀dọ̀ abu hurayra radiyallahu anhu alanabi wa muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní as-sawmu jannah ààbò ní àwẹ̀ o ààbò ní àwẹ̀ jannah lédè lárúbáwá òun náà ní irin téèyàn máa fi sọ́wọ́ tó máa ń dàbí àbúradà téèyàn máa fi dáàbò bora rẹ̀ nígbà tí ẹnìkan bá fẹ́ sa ládàá àbẹ́ ẹnìkan fẹ́ sa lọ́bẹ̀ àbọ̀ fẹ́ sa nídà irin tí a máa mú lọ́hùn ìlórúkọ rẹ̀ jẹ́ kí ni jonna ìyẹn ni pé ààbò ìní àwẹ̀ jẹ́ eléyìí túmọ̀ sí pé ẹni tó bá ń gbààwẹ̀ fọ̀sọ́ọ̀mù yaqihi minan nar asọ́ọ̀mù yóò sọ níbi àtiwọ́ná yóò sọ níbi àtiwọ́ná torí pé wá nínú hadith yẹn ìgbé ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó sọ pé kullu amali ibni Adam lahu illa siyam gbogbo sẹ́tì ọmọ anábì Adam tó bá ṣe òun ló ní o àyàfi ọ̀sìyà àánú ọlọ́run ló ti pọ̀ jù àánú rẹ̀ pọ̀ púpọ̀ kọ́lọ́run ọba dákun kó má ṣe wá lọ́kàn nínú ẹni tí ó pòfo àti ráàánú ọlọ́run àánú ọlọ́run ọba wa pọ̀ òun náà là ń ṣe sọ̀láàtì òun là ń yọ zakati òun là ń ṣe hajj fún òun náà láti ṣe tọ̀hídì fún ṣùgbọ́n sọ pé gbogbo àwọn sẹ́ǹ pátápátá porongodo wọn ti ni òun lọ́ wá dá ọ̀sọ́ọ̀mù ọ̀dà ìyàtọ̀ sọ́tọ̀ ó lóun gangan ló ní torí àwọn sọ sọ pé ọ̀sọ́ọ̀mù sirrun bayna al-abdi wa rabbih nǹkan àṣírí ni láàrin ẹrú àti olùwà ẹlẹ́dàá rẹ̀ ọlọ́run bá dá ìyàtọ̀ sọ́tọ̀ ó lóun ló ní li. dájúdájú èmi ni mo ní o wà á na ẹjẹzẹ bẹ èmi ni màá sì san yín lẹ́san lórí ẹ̀ torí ẹ̀ làwọn olùmọ̀ nípa ṣẹ̀rí àṣọ pé malakun muqarrab aw nabiyyun mursal kò sẹ́nìkan nínú wọn tó mọ ilé adátọ́ lọ́wọ́ fẹ́ni tó bá ṣe sọ̀hún màlẹ́kà tó súnmọ́ lọ bàbá nàbì kan tó lọ́ọ́ rán níṣẹ́ kò sí ẹnìkan nínú wọn tó mọ bí ládàá yẹn ṣe pọ̀ tó torí pé ọlọ́run sọ pé òun ló ní olùwò sì san lẹ́sàn lórí rẹ̀ torí rẹ̀ làwọn olùmọ̀ nípa tafsiri fi sọ nípa ọ̀rọ̀ ọlọ́run tó sọ pé innama yuwaffa as-sabiruna ajrahum bighayri hisab ńṣe lọ́lọ́run máa ń fún àwọn onísùúrù lẹ́sàn wọn láì sísirò ayé innama yuwaffa as-sabirun ayé as-sa'imin ẹ̀ńtàgbà lérò ní kíni àwọn aláwẹ̀ àwọn lónísùúrù yìí pé ọlọ́run san wọ́n lẹ́sàn wọn láì ṣèṣirò wasiyamu junnah ibi tọrọ yẹn ti wà nù pé ààbò ìní àwẹ̀ jẹ́ o kí máa dáàbò bóyá níbi àti wọná gẹ́gẹ́ bí títí máa dáàbò bóyá níbi àti sẹ́lọ̀ fa idha kana yawmu sawmi ahadikum fala yarfuth yawma idhin tó bá jẹ́ pé ọjọ́ kan nínú àwọn ọjọ́ ọ̀kan nù yín bá gba àwẹ̀ ó ti sọ̀hún lọ́jọ́ yìí kó jìnnà sí o tó jìnnà sí pálapàla yọrọ fóso àrọ́fẹ́ bí báyàwó rẹ lò àgbọ̀dọ̀ báyàwó rẹ lò lọ́sàn àwẹ̀ tó nítorí de eléyìí a ti ti máa ń pín ẹni tó bá ń súnmọ́ etí bèbè àti sẹlọ̀n padà sẹ́njọ́ tó nítorí de eléyìí akadé oní àwọn ó kí wọ́n á sọ pé halaktu wa ahlakt mo ti parun mo tún kó parun báyẹn kí ló ṣe ó ní qabbaltu zawjati ay fi nahari ramadan mo kí sí ìyàwó mi lọ́sàn-án àwẹ̀ anabi sallallahu alaihi wa sallam ara'ayta law tamadmadtu báwo lọ̀rọ̀ ó ṣe jẹ́ tó bá ti pò fomi yọnu ni ó ní kò sí nǹkan kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà lélẹ́yìí <laughs> o kí ìsìyàwó rẹ tó ń bọ́ bì o tún kí rẹ tó ń bọ́ ìjọ kan yóò wá di pé no kò ní ma lórí kíìsì ma wàá lọ bá ṣẹlẹ̀ tògẹ́ bí àwọn kan ní ẹnu Ramadan tó lọ so wọn ni ẹ ẹjọ lè fi wọ̀ ní àwọn lè ṣe sùúrù mà tó ń torí de eléyìí àwọn sá kọlura wọn lọ́sàn-án àwẹ̀ ẹjọ́ kí la máa ṣe à ọ̀daràn ni o. tó ń tẹ́ ṣe àbí òye wa kàfàrà òun náà ní kẹ́ bọ́kùn lọ́rùn ẹrú táàbà wa rí nkọ́ ẹgbẹ́ oṣù méjì ní tẹ̀lé ń tẹ̀lé ẹ̀ sì gbọ́dọ̀ já kọ́sẹ́ bá ti já báyìí tuntun bẹ̀rẹ̀ bí ti gba fifty wọ́n ni ní mo fẹ́ sinmi lọ́la tọ́ ọ bá sinmi ó tuntun bẹrẹ so tẹ ẹ̀ bá wá lè gbà wẹ̀ ẹ̀ lè gbà tó ń gbà náà lẹ́wọ̀ fún aláìní ọgọ́ta sixty lẹ́fún wọn ló ń jẹ ẹnì nínú wọn yóò gba módù méjì méjì oúnjẹ oúnjẹ tútù tẹ́ ti sè. lò lówó gbèsè ọmọ sọ eléyìí jẹba torí di eléyìí ọ gbọ́dọ̀ súnmọ́ ìyàwó rẹ o èèyàn súnmọ́ ìyàwó rẹ lẹ́kìnní ó tún súnmọ́ lẹ́kẹ̀jì ó tún súnmọ́ lẹ́kẹta nínú Ramadan kan náà kí ni o sè kàfàrà mẹ́ta nìyẹn o ọ̀rọ̀ pé ntí ìṣètà alákọ̀ọ́kọ́ tí mo tún fi ṣe kejì ntí ìṣe kàfàrà kejì tí mo tún fi dáràn kẹta kò excuse kò bá mẹ́ta mo rò pé yé wa kápá yọ ọlọ́run torí ẹlòmíì rò pé eré lẹ́sìn after all ẹ gbogbo ẹ á lè kàn yìí ṣe á rẹ kò sí o torí la sọ pé máa ń wọnú táàsì kan tá ládá méjì táàsì kan tá ládá bí ẹni tó wọ mẹ́sàlásì tó wọ mẹ́sìd àbí òye wa kò tí ì ṣe kò ó ṣẹ̀ṣẹ̀ parí àlùwàlá ni ó wá sí rọ́kà méjì ike tahiyatul masjid rakata alfajr sunnatul wudu rọ́kà méjì ọlọ́run ti fún ládá mélòó ládá sọ̀láàtì oríṣi mẹ́ta tòṣùgbọ́n yàtọ̀ sí kàfàrà kàfàrà ìwọ̀nù ara wọn olùkọ́ yé wa ní ìsìn ọkọlù ìyàwó rẹ̀ lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta kàfàrà mélòó mẹ́ta mẹ́rin márùn mẹ́fà kàfàrà mélòó mẹ́fà kò sí ntọ́kọ́lọ̀ òfin ọlọ́run lélẹ̀ ìwọ náà ti ń gbọ́ tí ẹ má ti gbọ́ nǹkan kọ́ ná ọmọ yìí pétọ̀ níta ń fẹ́ ni kò mójútó o torí pé èèyàn má ti gbọ́ wàhálà nù tí ọba tẹ̀lé so eléyìí jẹ́ bó ṣe jẹ́ mẹ́rin torí ẹ̀ ọ̀ gbọ́dọ̀ súnmọ́yàwó rẹ o lọ́sàn-án àwẹ̀ wọ́n lọ ẹ̀ fọ́ọ̀bù ọ̀gbọ́dọ̀ máa kára bàbá máa kàn ẹnìkan kan gbóúnjẹ kọjá ó yẹ ṣe mùsùlùmí pé tó o bá gbóúnjẹ ń gba bí ìwà gbà kí ló wá kàn ó ṣe òun ní ìsìnkọ́ mọ́tò sáyé tiẹ̀ mọ́ ẹlòmíì torí pé ń gbá ẹ̀ gbọ́dọ̀ sọ̀rọ̀ mọ́tò síbi tó wà yóò máa tu ni kí ló dé so bákan náà fẹ́yìn sábàá ahadun ọ̀kọ́ tẹ́lẹ̀ lẹ́nìkan bá bú àbáwá tiẹ̀ tọ́ níjà fẹlẹ́kùl إن sọ́ọ̀m صائم yìí pé dájúdájú èmi jẹ́ ẹni tó ń gba àwẹ̀ ẹni tó ń ṣe sọ́ọ̀ ó wá nínú rìwáyà pé èmi jì ní ọ̀sán alḥafiz ibn hajar rahimahullah nínú fathil bari ó ní kí ló dé tóbi sọ́lẹ̀ méjì àti òtítọ́ kí n sọ kí n sọ fún ọ pé mò ń gbààwẹ̀ anábìíní kọ́ sọ pé falyaqul inni sa'im inni sa'im kí ló dé tó fi sọ lẹ́ẹ̀mejì wọ́n ní ó sọ lẹ́ẹ̀mejì alákọ̀ọ́kọ́ ó jẹ́ ìfúnninírò fẹ́ni tó tọ́ ń jà ẹlẹ́ẹ̀kejì ìkóra rẹ̀ ń jà nù pé ìwọ lágbájá tó ń bú mi àbí tí ò ń tọ́ mi níjà yìí kọ́ lọ́ mọ̀ ọ́ pé mọ̀ ń gbàwẹ̀ ni o ìyẹn ni pé if not sẹ́wọ̀n pé if not yẹn yóò ti yé wọ̀ sẹ́wọ̀n pé àbọ̀rọ̀ lásán fọmọlúwàbí mọ̀ ń gbàwẹ̀ ni o wọ́n á lè sọ pé and then what mo rò pé yé wa sì máa fi yé pé if not wọ́n mọ̀ sọ pé and then what so nítorí de eléyìí báyìí inni sa'im ọ̀ ń sọ fún kó yé nu Ibn Hajar wa sọ pé lẹ́ẹ̀kejì òfin kóra rẹ̀ ń ni torí kí ẹ̀mí tẹ́ rí ẹ̀mí tí ń bẹ lára gbogbo wa kò sí ẹ̀mí ẹnìkan tí ń fa bòkù náà ni yorùbá rọra ń sọ pé àpọ́nlé lára ń fẹ́ ara ọ̀fà bòkù láti tí àjọ nìkan bá ní orí ẹ ọrùn ẹ sórí ó rí pa ara rẹ ó ti mọ ta ló rò pọ́n bá wí àbí ẹ̀kọ́ ìwọ bíntín náà ni ọmọ kí ta ló rò pọ́n bá gbò lọ́wọ́ á tó so ṣùgbọ́n bọ́lọ̀ ń ṣe dánmọ èèyàn ó ti bẹ̀rẹ̀ sí ní ó ti bẹ̀rẹ̀ sí ní ṣèṣe pé wọn náà fẹ́ dẹkùn so ọ̀hún á sọ fẹ́mi ara rẹ pé má bínú o má pọ̀ gbọ́ o torí pé mi ń kọ́ ẹnì fi sọ́lẹ̀ méjì so ká gbọ́rọ̀ ká gbọ́rọ̀ ó ń túmọ̀ sí pé agbọ́lọ̀ ń gbọ́ mápọ̀lọ̀ ló ń bá wa sọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam ló ń bá wa sọ̀rọ̀ hadith kò dé Ramadan. bí ó sì jẹ́ Ramadan náà ò ń gbàwẹ̀ náfìlà má tọ́jà èyí túmọ̀ sí pé tó o bá gbàwẹ̀ náà kọ́ má tọ́jà rárá o má bá sì tọ́ kọ̀rọ̀ ra tẹ̀sẹ̀ má ẹlòmíì ó ságídí yóò lọ tọ́jà àbí tí wọ́n bá tọ̀ náà dùn o lẹ́nìkan ṣe wá nú àwẹ̀ kanu àṣẹ́wò funfun lọ́wọ́ èmi á rò pé funfun tí wọ́n fi rẹ́ẹ̀dì rẹ́ẹ̀dì dára sí láàánú. àṣẹ́yìngbà tí wọ́n rọ ẹ̀sẹ̀ sí dáa wọ́n rọ ẹ̀sẹ̀ sí lórí fáì lẹ̀jẹ̀ bẹ̀rẹ̀ sí ní dààmú rẹ̀ ẹ̀jẹ̀ yẹn ló wá lọ sọ aṣọ di kọ̀lọ̀kọ̀lọ̀ tó wá sọ fún mi pé ẹ rí mínísítà mo ní àmọ́ ah, orí ọ̀ kí ló dé àṣé imú rẹ̀ nífẹ̀ẹ́ kí n wò èmi ò sì fẹ́ tẹjú mọ́ ẹ wò mínísítà kí ló ṣe kí ló ṣe ọ́ tí mo wọ̀ so ó ní à ẹ̀sà gbogbo ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ti gbẹ mọ́ mú gbogbo aṣọ ó ní à àwọn jà ní kódà ẹni náà lù ó á ẹ ṣe mùsùlùmí ni ó ní mùsùlùmí lọ ọ gba ara ẹni ó ló ń gbà la hawla wala quwwata illa so àwọn kan Nabi sallallahu alaihi wasallam láàgbọ́dọ̀ jà tó máa tọ́ wa ká ẹ́ ṣé tani ni mo ní ṣé tani ò sí ń tà báyìí ti ń ta ìwọ nafsu rẹ ni amara bisu ẹ̀mí ti pe ní lọ síbi ká sì bàjẹ́ ló tì ọ lọ síbẹ̀ káfẹ́ lomi kọ́gbọ́n ṣe ọ̀sán àbí kí wọ́n fi ti wá kọ́gbọ́n ẹ̀hẹ́ onílàákà ẹ̀ kí wọ́n fi tẹ lomi kọ́gbọ́n àwọn ìjọba láti pété ẹni wọ́n fi ń kọ́gbọ́n nǹkan ti sí ọ̀nù o tontorí ẹ̀já ṣe làákà ẹ̀ o aha ọlọ́ni anabi sallallahu alayhi wa sallam wa ni walladhi nafsu muhammadin biyadihi mo fi allah tí ẹ̀mí muhammad ń bẹ lọ́wọ́ rẹ̀ búra eléyìí jẹ́ alḥalifu bi sifati min sifati rabbil alamin bí búra nu pẹ̀lú ọ̀kan nínú ròyìn ọlọ́run mo fi ọlọ́run bá tẹ́mi mi bẹ lọ́wọ́ rẹ̀ mo fi ọlọ́run tẹ́mi mi bẹ lọ́wọ́ mo fi búra la khalufu fami s-sa'imi atyabu 'inda yawma al-qiyamati min rihil dájúdájú oorun fi máa jáde lẹ́nu aláwẹ̀ ó dùn lọ́dọ̀ ọlọ́run níjọ́ gbẹ̀ndẹ̀ ìgbà wáyé ló tún fi hàn péjọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmà yóò dùn lọ́dọ̀ ọlọ́run níjọ́ gbẹ̀ndẹ̀ yóò jù fi ń da àlùmísìkò lọ. torí pé gbogbo tó bá ń sèyàn nítorí tọ́lọ́ tó bá jẹ́ pé ọjọ́ bí ìyà adùn ló máa ń já sí lọ́dọ̀ gẹ́gẹ́ bí ẹsẹ̀ tó murukú nítorí onímurukú jọ gbẹndẹ alkiyama tẹlẹ yìí si sí pé ńgbà tó ṣe pé òórùn yẹn ń ṣe lọ́wọ́ látàrí pò ń ṣe tọ́lọ̀ mọ́dàmù yóò dùn lọ́dọ̀ lọ. tọ́ba àìfọ́nú kọ́ ló máa ń jẹ́ kẹ́nu ẹni o ṣùgbọ́n àná ti mà tó àìjẹun ni kò sí tó lè ó tún máa gbọ́ bí oorun bí oorun yẹn torí pé tó o bá ti jẹun sábàbí kan nínú sábàbí tí máa jẹ́ kí ẹnu oorun kádàkẹ́ kọ́ pẹ́ kọ́ má sọ̀rọ̀ sábàbí kan nínú sábàbí tí máa jẹ́ ẹnu oorun káti sọ̀rọ̀ kó ti pọ̀ jù sábàbí nínú sábàbí tí tó máa jẹ́ kí ẹnu ó ṣe kí ni kó rùn nítorí di eléyìí eléyìí jẹba. wal-sā'imi farḥatán ìdùnnú méjì ń bẹ fẹ́ni tó ń ṣe sọ́ọ̀mù ìdá aftar nígbà tó bá sínú fariha bi yẹn ni pé ń ọdún ń ọdún yóò dunnú pẹ̀lú kóńsó ìtúnu àwẹ̀ wa idha laqiya rabbah jọ tó bá tún pàdé ẹlẹ́dàá rẹ̀ fariha yóò dunnú tó gbà lé ayé sọ anabi sallallahu alayhi wa sallam ibn al-qayyim ni sèbá anabi ti pa ẹni tó ṣe pé ìfẹ́ kásáàrò bìn ìfẹ́ kásáàrò bìn ìfẹ́ kásáàrò bìn bẹ fún sèbá anabi ti pa láṣẹ nígbà tó ṣe pé kò lágbára láti fẹ́yàwó onífẹ́ àti lè bóbìnrin lò ṣùgbọ́n kò lágbára láti fẹ́yàwó kí ni ni kò máa ṣe kò máa gbààwẹ̀ ẹ̀yin shabab la ń bá o ẹ̀yin shabab sẹ́bẹ̀ ẹ̀ máa shabab shabab síbẹ̀ mọ shabab léde lárúbáwá ẹ̀yin youth ẹ̀yin ọ̀dọ́ lànà bí n bá wí yé wa gbogbo kálukú yín iná ní fílì pé òun nídìí obìnrin wàláàkín kìí ṣe gbogbo ẹni tí ń fílì bẹ́ẹ̀ ló lè ṣe kí ni ló lè gbé e because wọ́n gan wọ́n ń gbé ọ ní nísìn ẹni tí wọ́n sì ń gbé kìí ṣe ni kìí gbé èèyàn tó ń torí di ẹlẹ́kí kálukú ọmọ wọn rẹ o ẹ̀ ìyẹn ni pé tí èèyàn bá sì tọ́kọ ní kọ̀yẹ́ kọ́ máa náwó sí ọkọ mo rò pé yé wa torí pé ní ìsinyìí báyìí ìwọ akramakallah wọ́n ń gbé ọ ni wọ́n náà lè dá gbé yàn ọwọ́ á rí ẹ kọ́dà gan sísá tí mò ń fẹ́ tẹ́lẹ̀ mo ti pàtì mo tún fẹ́ àbà àbà bàbá aláṣejù nítorí pé for now ò lè ṣe gbàtó sì mà kó lè ṣe dákùsà gbẹjẹmọwọ mọtò fi ba ètò ẹ̀kọ́ rẹ̀ jẹ́ sẹmọ kí ngbà mí tí èèyàn máa ń dáwọ́ lé ní ti agbára rẹ̀ ọ̀ka yìí máa bẹ ìtagbára rẹ̀ kájẹ́ torí délé ẹ jẹ́ ká mójútó báńsẹ ń tó ètò ìgbésí ayé wa yẹ ṣe pé ọgbádùn ọgbádùn wàlẹ́kìn òní gringish tó lè fi gbé ẹrù ẹ̀ sọlá yìí kò sí sí ó túmọ̀ sí kó yẹ kó o máa ṣe kíni alhamdulilayi arikwe tó pọ̀ jù nínú àwọn shabab yasumun sá máa ń gbà ọlọ́run máa gbà lẹ́sìn ilé ìjẹ́bù tó jẹ́ so. ó ní ohun tá a gbà lérò ó náà nípa àǹfààní tó wà nínú àwẹ̀ àwọn àǹfààní tó wà nínú àwẹ̀ nígbà tó sì pé níta lè rí ni a lè má pẹ̀lú ọpọlọ wa tọpọlọ bá gbádùn àǹfààní tó wà nù àwẹ̀ máa yé nítorí pé ẹ̀yin náà mọ̀ pé mẹ́díkàlì gan àwọn àárẹ̀ kan wà tó ṣe é pé wọ́n à níbẹ̀ sí lè treat rẹ̀ ju kó sọ fún ọ pé kó ọmọ máa jẹun lọ wọ́n lè ní kó restrict jìnnà sí oúnjẹ jíjẹ from this time to this time eléyìí ò ní láàdá à ń bọ̀sibọ̀sì láàdá ṣùgbọ́n tààwẹ̀ tó bá gbà fọlọ́run onílàdá àbí onílàdá onílàdá ó tún nílàdá. bákan náà ó lẹ́ni tó ti pé àdámà rẹ̀ kò tí ì dàrú kò tí ì bàjẹ́ gbogbo wọn máa ń fàní tí ń bẹ nínú ká ṣe ọ̀sọ́ ò tóòmù táwọn mùsùlùmí ni òtúrò ẹ̀ lẹ ẹnu wọ̀ fẹ́ máa pè láwẹ̀ tóra àwẹ̀ yìí kò ṣe sọ́ọ̀mù sí Islam wa kí ni jẹ́ àwẹ̀ Yorùbá kí ni jẹ́ àwẹ̀ àwọn bàbá Yorùbá ò sí ń kalẹ̀ kí ni ń já wẹ̀ torí pé tí yóò fà á ni pé ẹ̀rí pé àwọn tí èso mùsùlùmí náà làwọn ń gbà wẹ̀ àbẹ́ ẹ̀ gbọ́ òkè tí wọ́n làwọn ń gbà wẹ̀ ṣé irú táwọn ń ṣe làwọn náà ń ṣe ẹ́ ṣàkíyèsí àmì omi ọjà yóò yọ dáadáa yóò pe ẹran ni ẹran ẹran làwẹ̀ yẹn fa pé àwọn ọmọ ẹjẹjà àwọn gbọ́dọ̀ jẹ ẹran síbẹ̀ ni tìyín náà ìdí nù dáa fi ń wò pé gaskiya ká máa sọ pé àwẹ̀ kò nítumọ̀ torí pé as-sawm nínú ẹ̀sìn Islam òun náà ni al-imsak anil mufattirat min aklin aw shurubin aw jima'in min tulu'i al-fajr as-sadiqi ila ghurubi ash-shams bi niyyati lillahi ta'ala ká jìnnà máa ń ba as jẹ ní mímu sísúnmọ́ ìyàwó ẹni àbọ́kọ ẹni láti ìgbà tí alifájàre òdodo bá ti yọ títí tó rán fi wọ̀ pẹ̀lú ẹ̀mí pé àwa ń sin lọ wàláì kò sáwọn tí máa ṣe bí àfàwọn mùsùlùmí torí ká wọn máa pe láàwẹ̀ àwẹ̀ tó nítumọ̀ tí ò àbí òye wa tí ọjọ́ táwọn mùsùlùmí ẹ̀rù ń bà wá àbí òye wa ẹ̀rù ń bà wá torí ẹ̀ sábà ń sọ pé àsọ̀hún ó ti dáa jù. máa kí ni sọ́ọ̀mù yìí yìí ná ọ wàá túmọ̀ rẹ̀ bá ṣe sọ̀hún àìjẹ àìmu ẹ̀súnmọ́kọ súnmọ́yàwó ara ẹni láti ìgbà tí alifájàre òdodo bá ti yọ tó rùn òfin wọ̀ pẹ̀lú pé à ń sìn lọ làwọn ń pè ní kíni ọ̀sìyà torí hajj náà ní ìsìn ṣé Yorùbá ni ni ó ṣe yé gbogbo èèyàn báwo ẹ̀zẹ̀kẹ́à ṣé Yorùbá ni bó ló ṣe yé gbogbo èèyàn ṣe lẹ́yìn ìjà bó ṣe jẹ ẹnìkan tí wàá túmọ̀ rẹ̀ fún aláìpẹ́ yìí ó tún múni tún fẹ́ sá fún gan ó ní ààwẹ̀yìn ààwẹ̀ onítùmọ̀ rẹ̀ àìwẹ̀ igbe lọ́dọ̀ àwọn mùsùlùkù wọ́n ṣe é dì sí gbígbà mi ti máa láwọn fẹ́ẹ́ àwọn fẹ́ àwọn fẹ́ ràn ọ́ lọ́pọ̀ borí wàhálà kan tó wà nù gbèsè ayé rẹ̀ wọ́n wàá da àìwẹ̀ fún ọ pé ọ gbọ́dọ̀ wẹ̀ so however wọ́n ní ni wọ́n á pè pè pè pè tí wọ́n fi ní ààwẹ̀ ẹ sì máa ó lè jẹ́ bẹ́ẹ̀ náà ó súnmọ́ ṣé baba ńlá yorùbá mùsùlùmí ni náà sábà pé ẹ látijọ́ tí yorùbá ti wà náà ló ti kírẹ́ẹ̀tì ó kàn fún un ẹ pé mùṣírìkù náà ni wọ́n níbẹ̀rẹ̀ sá sọ́ngbà wọn gba islam wọn ètò wọn rókọ fún wọn jẹ́ ma ètò wọn rókọ fún wọn ní eléyìí sàká ni o àbí ẹ̀kọ́ ni eléyìí hajj ni o wọn ò sẹ́ rí mú wa náà tó o túmọ̀ sí pé ẹ jẹ́ káwọn máa pè ní ọkọ̀ tí islam wà ó ní kíni ọ̀sọ́m àbí ọ̀sọ́yà kẹ́bí ẹ̀ sọ pé hajj ẹ dákun bá wa yorùbá láìsẹ̀ hajj hajj sa ẹ̀sẹ̀kẹ́ sàkà tó gbogbo èèyàn ti gbọ́ yìí yé bẹ́ẹ̀ náà ni a sọ pé asọ́lẹ̀ bẹ́ẹ̀ lásọ yìí pé ọ̀sọ́yà tó báwo ṣe máa wí nu. Hmm. ẹnìkan wá ń darẹ̀ láàmú wa lọ sórí íńtánẹ́ẹ̀tì ó ní agbélé ìfà ó ní ká má sọ pé irun má ẹ má sọ irun bolẹ̀ tiri bàbá ńlá rẹ tó pè ní irun ṣé mùsùlùmí ni ń bẹ̀rẹ̀ irọ́ lásán kí lọ́lọ́ ń pè so àlàáfíà ń bẹ sọ́wọ́ à ń bẹ̀ wọn. tọ́ ọlọ́run ọba ó ṣe àṣìyàm ó ṣe lẹ́sìn fáwọn ẹrú rẹ̀ rahmatan bihim nítorí ìkẹtọ́ lọ́wọ́ bá ní sí wa ni o wa ihsanan ilayhim ó tún fi ṣe dáadáa sí wa wa himyatan lahum kó tún máa jẹ́ ntí ó máa jẹ́ akóni níjànú fara wọn tára ó sì lálàáfíà níjọ́ máa ń ṣe lọ́sibítù ni wọ́n ń pè ní himya tí wọ́n ní má jẹun nítorí kó lè bá lálàáfíà àmọ́ lọ́wọ́ bá wá sí ní akóni níjànú fáwa tára ó fi lálàáfíà torí pé tí èèyàn bá ń jẹun gbogbo tí ń jẹun gbogbo tí ń jẹun gbogbo àárẹ̀ ọ̀pọ̀ lára rẹ̀ sàmẹsẹ yẹn bá ń lé méjì oúnjẹ àsìkò tó yọwọ́ kó nu oúnjẹ oúnjẹ ò tí ì sẹ́ń wù ọ jẹ irú wọn máa ń lálàáfíà àmọ́ wọ́n bù sínú oúnjẹ wọ́n bù sínú àwo gèlè mà bí oúnjẹ yẹn mẹ́ẹ̀ẹ́dógún o sì lọ́wọ́ rí parí rẹ̀ tó àlùbáríkà wa ń parí oúnjẹ láṣà pípa àlùbáríkà wa ń parí oúnjẹ àmọ́ kìí ṣe bí gèlèmọ̀ gèlèmọ̀ èyí tí wọ́n gbé wájú yìí tò yẹn ni kó bù yọ jẹ yọ jẹ ìwọ̀ntúnwọ̀nsì abọ́dé fa tò eléyìí wọn àwọn àjẹdẹ́bí pa làbọ̀ torí pé ńgbà táwọn ẹbí ń ṣe bẹ́ẹ̀ oúnjẹ tó máa ń wọ̀n bá tí wọ́n jẹ tán tí wọ́n là bọ̀ ni àmọ́ gbà máa gbóúnjẹ yẹn márùn fún ọ sọ́sá lọ́ọ́ jẹ wàláyé kéèyàn tó jẹ tán gbà mí ọpọlọ ńkọ́ yóò ti máa lo aago pé tàbí ojú ń yí so irú àwọn nǹkan wọ̀nyẹn ẹjẹ bá wọn. ìlànà anábì Muhammad sallallahu alayhi wa sallam nípa ọ̀sìyàm òun náà ni ìlànà tó pé jù òun náà ló sì ga jù téèyàn lè tẹ̀lé téèyàn ò fi rí ntọ́lọ̀ ń gbà lérò pẹ̀lú sòyàmù ìdínú tó ń fi kọtíra yìí pé bóòlù ànábì ń gbogbo nǹkan náà rí torí pé tèmi náà bá kọ́sì rẹ̀ nù rẹ̀ má tètè rí ntọ́lọ̀ ń fẹ́ ká rí lára àjọsìn yẹn so unlike ọ pé aṣẹ́wù rẹ̀ kan aṣẹ́k rẹ̀ kan ustaz rẹ̀ kan dọ́kítọ́rù rẹ̀ kan ustaz kìnnìkan kan iná lọ́ọ́ máa tẹ̀lé irọ́ lásán àwọn tó yẹ ló kó sínú ìdí nu ta fi kòkòrò pé kí ni lànà anabi sallallahu alaihi wasallam nípa nǹkan báyìí sábà ti máa ká ti máa apply ibi tá a dúró sí ni lónìí a fi pé ìlànà anabi muhammad sallallahu alaihi wa sallam nípa ọ̀sìyàm òun náà ni ìlànà tó pé jù òun náà ló sì ga jù ní ti ọlọ́run bá kọ́rin mi pẹ̀lú yín lọ́wọ́ lórí àti máa ṣe ìwádìí nípa kíni lànà nínú gbogbo nǹkan kó sì ràn wá lọ́wọ́ lórí àti máa fi àwọn nǹkan táwa ń gbọ́ yé wọ̀nyí ṣe wà wò kọ́lọ́run wá ṣe tó ṣe kínni náà lọ́sàn-án àwẹ̀ ala kulli hal ẹni tí ń gbà àwẹ̀ gbogbo tó lè ba àwẹ̀ rẹ̀ jẹ́ gbọ́dọ̀ jìnnà sí èèyàn wá fọwọ́ ara rẹ̀ sí sábàbí tí màníyì rẹ̀ fi jáde nígbà tí ń gbà àwẹ̀ onítọ̀ sẹ́lọ̀ ní ẹ̀ṣẹ̀ ńlá kọ̀tọ́kọ̀ sétí ọ̀bá sáwẹ̀ tó lọ sí tó ṣe nú àwẹ̀ ọsọọmù tí máa jẹ apáyọ lọ tí máa jẹ asúmọ lọ àsìkò tí wọn ń ṣe ìnìwọ wa ń ṣe ntótún jẹwọ ọ̀daràn àbí òye wa ọtọ kò ṣe báyìí ẹnìkan ní omi yẹn ti pọ̀ lára òní kí ló fi géèjì ẹ tó fi mà irọ́ lásán àbí bàjẹ́ ti wọ̀ ọ́ lẹ́wọ̀ so nítorí di eléyìí torí tó bá pọ̀ lára rẹ nígbà tó bá sùn ọlọ́mọ bí ó ṣe yọ lára rẹ tó lálàá tọ́ lálàá pọ̀ nbóbìnrin lò tí ó sì jáde lálàáfíà ọ̀ sẹ́lọ̀ ń bẹ̀ ọ́ àmọ́ wọ́n fúnra ara rẹ̀ lọ ń lọ rọ́ṣẹ́ wọ́n fúnra ara rẹ̀ lọ ń lọ ra para ọwọ́ ayọ̀ daran ka yàrá gbẹ̀ndọ́ àṣìbá ayọ̀ daran ni o walladhina hum li furujihim hafidhun illa ala azwajihim aw ma malakat aymanuhum fa innahum ghayru malumin faman ibtagha wara'a dhalik oníkó máa ń ṣọ́ abẹ́ wọn àyàfi fáwọn ìyàwó wọn àbáwọn ẹrúbìnrin tí wọ́n ní kápá lórí wọn rírí tíyàwó àbẹ́rúbìnrin bá rí di rẹ̀ ọlọ́ni kò lè sọ ọ́dẹ ní ebú àmẹ́ni tó bá wọ́ ọ̀nà mi láti fi gbọ́ bùkátà rẹ̀ tọkùnrin máa ní sóbìnrin gbọ̀nà mi tó yàtọ̀ sílẹ̀ yìí ọlọ́ni àwọn ni ọlọ́tẹ̀ àwọn olùtakùtọ̀ ọlọ́run olùtayẹnu àlà torí ẹ̀rú àwọn ẹni tó máa ń wọ́ fọwọ́ ara wọn mú màníyìí wọn jáde lọ́kùnrin àti lóbìnrin yẹn àwọn gan-an lọ́lọ́tẹ̀ olùtayẹnu àlà wọ́n náà sì mọ̀ pé tó máa ń ṣe bẹ́ẹ̀ kò sí bó ti fẹ́ fẹ́ yàwó láyè rẹ̀ mọ́ onífẹ́ fẹ́ yàwó láyè bó ti fẹ́ fẹ́ fún yà ni tí gbogbo yẹn bá sì ń ṣe bẹ́ẹ̀ ọ̀dájú pé àwọn àbúrò rẹ̀ àtàwọn àǹtí rẹ̀ náà wọ́n yà lé mọ́tò sílé bàbá rẹ̀ tó ń torí tètè jáwọ́ ń o ìwà burúkú ni o ìyàwó lọ́lọ́ ní kò fẹ́ bó bá sì mọ̀ pé àìfẹ́ yàwó náà fẹ́ kó bọ́ fẹ́ ba tiẹ̀ jẹ́ kó sọ bó ṣe fi sẹ́bi lílá àkójọ ọ̀fẹ́ ya wò sọ àwàlẹ́lẹ́ sọ ilé ìjẹ́bù ṣe jẹ́ ẹjọ́ bá ṣe bẹ́ẹ̀ nú àwẹ̀ ọ̀daràn ni lákòókò tọrọ àforíjì lọ́dọ̀ ọ̀lọ́ àwọ̀ ẹjọ́ kan yẹn ni san padà àwọ̀ ẹjọ́ kan yẹn ni san padà èyí máa mú kéèyàn ṣe kàfàrà bóbìnrin lò àbí wa lò náà. salaam. ìǹgbọ́ láti bẹ̀rẹ̀ o wípé kínní. sáàdì ti kan sọ báwọn tóra àwọn ọmọ afẹ́kẹ́ sí wa láǹfààní. ahan ahan kí lè fẹ́ béèrè báyìí. gbọ́dọ̀ ní oṣù abọ́ ọlálùjáná ṣùgbọ́n wọn wà ní ìsàlẹ̀sàlẹ̀ sá <laughs> alákòlá hàl kò sí àyà bí àdéhìí tó sọ báyẹn ìpè bọba hàn nítorí sọ ni pé ẹni tó bá ń kí alukurani láàyè dáàdì fi sọ ọlọ́run ọba wa sọ pé ẹ máa kà á tó bá dijọ́ gbẹ̀ndà ni máa kà Kọma kọma kọ́ máa dùn pẹ̀lú rẹ̀ gẹ́gẹ́ bó ṣe máa ń ké láyé bí tí kálukú bá ka tiẹ̀ dé ibẹ̀ ní ipò rẹ̀ ọ̀gá dé ha sórí nísìnyí èmi ò ha sórí àmọ́ wọn máa ń gbé wọn máa ń kà ń gbogbo gbà láyé àyìn lè dọ́gba pẹ̀lú ẹni tó sórí náà sí ìka mo wa ètò ni pé ń kà láyé bó sì ṣe ń kà yùn ìmọ̀ dùn mọ́ ohun rẹ̀ masha allah la quwwata illa billah so tó bá dijọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmà ọlọ́run nìkan ọ̀ka ibi tó bá kàdé ibẹ̀ lọ́gàdé ìyàwó èèyàn wàá mọ nǹkan ké so ìyàwó èèyàn náà ni ó sì jẹ́ lálùjánnà kò sí wàhálà àníkà kọ́kọ́ pàdé lálùjánnà tó dábàá ti pàdé lálùjánnà kò mí ni pé bóyá tó nílé kan lókè òní wàá mọ wọ àwọn ẹni tó ní sálẹ̀. tòótọ́ ti pé bí ó ṣe rí ni pé ọlọ́wọ́n bá lè ti torí tiẹ̀ kó mú kí ìyàwó rẹ ọbẹ̀ pẹ̀lú rẹ nípò tọ́ga ọlọ́wọ́n lè ti torí ti ìyàwó rẹ kó mú kí wọn náà bẹ pẹ̀lú ìyàwó rẹ ní ipò tọ́ga torí ni ìyàwó sì mà gẹ́gẹ́ ṣe sọ yìí pé àwọn ẹni walladhina amanu wattaba'athum dhurriyyatuhum biimanin alhaqna bihim dhurriyyatahum wama alatnahum min amalihim min shay àwọn ẹni tó ṣe kí wọ́n ṣe dáadáa láyé tọ́lọ̀ wọn bá fi wọ́n sálì jẹ́nà so tó ṣe ọmọ wọn gan lẹ́tọ̀ọ́ sálì jẹ́nà bóyá nítorí dáadáa àti àìdá wọn dọ́gba ọlọ́wọ́n bó mú káwọn ọmọ wọn àtàrọ́mọdọ́mọ wọn máa bẹ pẹ̀lú wọn torí àánú ọlọ́run báwo wá lẹni tó ń ti rálẹ̀ jánà tẹ́lẹ̀ náà but dáràjà rẹ̀ kéré sí tiẹ̀ ọlọ́run lè ti torí tiẹ̀ kó ṣàánú rẹ̀ kó ní kó wá bọ̀ ṣe eléyìí gbogbo ẹ̀ náà. gbogbo sáré kó bá ti mùsùlùmí kó bá má ti mùsùlùmí ọgbọdọ sásọ sórí ẹ̀ pé ọrọgbọ ọ̀gbọ́dọ̀ rọ̀gbọ̀kú sára rẹ̀ tó lẹ́yìn náà nítorí ma ni kíkà máa máa sìnkú sílé orí tẹ́ni ká lọ́ máa sìnkú sí torí lẹ́yìn ní súnà anábà Muhammad sallallahu alayhi wa sallam pé wọ́n máa ń sìnkú sórí tẹ́ni wọ́n yé si sílé tó nítorí ẹ̀ àwa náà máa sílé gbogbo gbogbo òde kò ní sí fírídọ́ọ̀mù bẹ́ẹ̀ òkú náà ní

gbogbo mùsùlùmí díùtì wa nù nígbè ká wá advocate security fún àwọn orí tẹ wa kìí sì ṣe pé orí tẹ wa wà lọ́nà tó ṣe pé ẹlẹ́dẹ̀ yọ ọmọ owó òkú yọ ọmọ lọ jẹ èèyàn a'udhu billahi minash shaitani rajim àbájá sọ eléyìí tábà ti lè wá advocate security sọ kò sí wàhálà ká lọ sìnkú wa sórí tẹ náà alaikum salaam. tó ti ṣẹlẹ̀ sẹ́yìn sẹ́yìn ti fẹ́ yàwó tó ti lọ́kọ kan rí abẹ́kan fẹ́ mà ọ̀ dáhùn ni ẹ̀ẹ́dọ̀ tó bá rí kọ̀ọ̀kan fẹ́ mà ni ọkọ tí obìnrin fẹ́ gbẹ̀yìn òní ọjọ́ kọ rẹ̀ nínú àlìjáná tí wọ́n bá jọ wà àlìjáná aleykum salaam. Thank you. nígbà tí a sọ pé àdéhùn anábì sallallahu alayhi wa sallam àbí àdéhùn kòdèsè pé ọlọ́run bá ní òórùn ẹnu aláwẹ̀ ó dùn lọ́dọ̀ ọlọ́run níjọ́ gbẹ̀ndà ó dùn lọ́fíńdà almisku lọ. tọ́wá túmọ̀ sí pé aláwẹ̀ kó kó panu tì kọ́ mọ̀ máa fọnu torí kó òórùn ẹnu rẹ̀ ó lè pọ̀ rárá o Islam ó sọ kọ́ mọ̀ fọnu ìdí ní mú kẹnu aláwẹ̀ oorun bíi àìjẹun àìmumi náà la tún fi má pèjúwe mí wà àìsọ̀rọ̀ rárá ìsọ̀rọ̀ púpọ̀ oorun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ló máa ń ṣe sábàbí kẹnu oorun ṣùgbọ́n tá aláwẹ̀ rárá o àìjẹun ló ṣe sábàbí rírun ẹ̀ náà. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك